lọ kí ló fẹ́ ṣẹlẹ̀. gbàdúgbàdú agbowó àgbàdo lọ́wọ́ èmi àti ẹlẹ́mu. kí èmi má lọ síbi iṣẹ́ tèmi. ìwọ tíra ẹ̀ kó lọ. ibi tí mo ti ń fèdè èmi àti ẹ̀. ó ṣe mistake tí n bá lọ tí n bá wá dé tí wọ́n bá bí ẹ̀ dá tó mọ̀ pé bàbá àti ìyá ẹ̀ ló bí ẹ̀ kí wọ́n má ṣe lẹ́nu fẹ́ mi. ó làbí tó bá bí ẹrẹ kí wọ́n ṣe kéèké. ṣe gbọ́ wọ́n ní tẹ́ máa bí mi re kí n sí wọ́n sì gbé mi dà. wait ta ló ń sọ sálárì ẹ. àyìn mọ ni ẹ̀yin ni. ok o mọ̀ pé mi ni they open that gate. àmọ́ àwọn màdámù ni ẹ̀ ń kó fún tí ẹ̀ ń kó fún mi. báyẹ̀ ni wọn ti talẹ̀ ẹjọ́ kùnú lé. èmi àti àtọ́lọ́run nìkan náà ni a mọ wà níbi táwọn ọ̀gá bá ti lọ. sọyẹrì ṣé o ò fẹ́ kí ìjẹ́ tọ̀nù lé ilé ni. ah ok tó o bá fẹ́ bẹ́ẹ̀ open that gate for me. tí wọn bá tó bẹ́ẹ̀ kó ṣí gate mọ sọkàn. ẹ jẹ́ àṣepin yẹn àṣemọ yẹn tí mo wá ṣí gate yẹn kí wọ́n ó yà wò jẹ́ kìdá mi àwùjọ yìí. ọwọ́ la bí. dọ́ọ̀ ọwọ́ la bí. dọ́ọ̀ wọ́n yẹ mi ni wọ́n bá lè no problem. Chill, chill. o mọ ṣe o mọ no problem. ayé ẹ ti bàjẹ́ nínú. ìwọ ń ṣí ìwọ ń ṣí mo ní kí ìwọ gate ìyàwó kan sọ nonsense mẹ ọjà pọ̀ báyìí. wo wàá wọnú ilé wa báyìí o ti gbọ́ kọ́ńtà kojú ẹ̀rí. ọjọ́ mi náà nà ìwọ ló máa ń fà téèyàn máa fi ń bínú irú èmi Sunday nsìn tó yẹ kí tó yẹ kí mi àti ẹ̀ka jọ wà nílé òfin nílẹ̀ ò lọ síbi iṣẹ́ at least wàá tẹ̀ ṣe máa gbéyàn jáde wàá máa jẹ́ kéèyàn mọ̀ pé èèyàn lọ́kọ tó tó ṣe kéré òfin nílẹ̀ ò lọ bẹ́ẹ̀. ẹ jẹ́ ṣé tó bá dé kó ṣe sọ òtútù jáde lẹ́nu ṣé máa mú ìlú náà kí n lọ sọ́fíìsì pé mo lọ síbi iṣẹ́ ìjọ Sunday is not a new thing mo sábà pọ̀ náà fún ọlọ́run ni tọ́gá mi máa ní kí n wá mi choice bẹ́ẹ̀ tí mo tún wá lọ ìjà a tún wá fi sílẹ̀ lọ ṣe bílẹ̀ òun ni mo padà dé eh, alright eh, kò sí problem ìyẹn ti lọ náà nìyẹn tí ègbó rẹ̀ ta ni ọmọbìnrin tí wàá sílẹ̀ fún nígbà tí mo dé. òun má bínú ó escape my brain àti pé ìbínú tó gbé wọlé lẹ́ẹ̀kan òun ni ò jẹ́ kí n Ládékẹ́ eh, ni ọmọ àbúrò mi kan láti ọ̀dọ̀ wa ṣá ó ṣẹ̀ parí school so ó ní ìdí iṣẹ́ ó dẹ̀ máa wà lọ́dọ̀ wa pẹ̀lú wa ó dẹ̀ kí n ti sọ fún un kò má bínú èyí náà ni olórí ilé ọ̀ọ́wó làbí káti ẹ̀fẹ̀ yẹn ti sẹ́gbẹ̀ẹ́ a lè máa bá báyìí lọ kàárọ̀ ọmọ bíi náà eh, John ló ti súnmọ́ mi last. Ah, no no no no no no má gbé yẹn wá. ọlọ́run ló ń ṣọmọ sórí ti àbúrò ẹ̀ tó fẹ́ máa gbé ìyẹn is no problem jẹ́ kó máa gbé ayé wa pẹ̀lú pé àìsùnmọ́ ẹ pé no no no no no. ọlọ́run ló ń ṣọmọ má gbé yẹn wá fún mi. Ah. amọ̀kọ́ náà ló ń ṣọmọ ṣé ọlọ́run fúnra ẹ̀ ló máa sọ̀kalẹ̀ wá tó máa aṣọkọ fún mi ní ṣe bí ìwọ náà ni. ẹ jẹ́ kí ni problem ẹ̀ ṣòro tó bá jẹ́ pé nípa àbálòpọ̀ tàbí eré ìfẹ́ òun ló ní lọ́kàn ó jẹ́ lọ́ọ́ gbàgbé ẹ̀ àbáṣẹ́wò ní ẹ̀nì yes ìgbà tó bá wù mí ni mo lè tú ẹ láṣọ o. èwo wá nìyẹn báyìí kí la gbé kí lẹ ju owó níta ṣẹ́wó. mi ò mọ tó gbé o anything tó bá gbé ohun tó gbé ni mo jù sí ẹ. má tún disturb mi mọ́ má disturb mi mọ́ ah, a máa bọ̀ wa máa bọ́ nínú kan wa tún máa wa tún àkírẹ̀ bọ́nú mi o ti bẹ̀bẹ̀ ẹgbẹ́ òkè ká má bínú àti lágbọ́ kí tún lè tọrọ. ó dẹ̀ ti da ẹ̀sùn ṣe bẹ́ẹ̀ ti pè wá láṣẹ́wó. débẹ̀ tí mo bá ò tiẹ̀ wá òkè. Owólabí o mọ̀ pé wàá rí kan sọ bó ṣe mọ̀ pé kò yẹ kó jẹ́ òun máa wá dé ọ́fíìsì. Eh, eh, but if you look at me look at the way I'm sweating in fact mo dààmú gan o mo dààmú gan seriously you know and um, eh, I'm sorry. I'm má lọ sorry now I'm sorry baby You look looks sweet. ẹ ṣe ẹ̀tọ́ mẹ́pa. Eh? èmi ò pé nǹkan tó máa ń fi mú mi náà nìyẹn tó bá ti bẹ́ẹ̀ dé ṣáà lọ sọ́fíìsì ẹ̀kú lọ ṣe àwọn ọmọ tó gbé àwọn fáwọn sàn sí ọ́fíìsì mo lọ ṣiṣẹ́ lórí ẹ̀. wait ṣé o level tó fi máa ń fún mi ní instruction these days wọ́n dàbí ẹgbẹ́ tí wọ́n gbà ẹ pé even in school eh, you're my junior mo dẹ̀ máa ń rìn káàkiri gbà ẹ ṣe. so níbi nǹkan. kọ́má tí o. you're my two one. <laughs> baby báwo ni ṣe after the office. Eh? hello. All right. Then. Need pleasant day, eh? <laughs> tí wò wọ̀ ẹ́. ẹ ṣáà ìwò bí mi ṣe máa ń wọṣọ mi nìyẹn ó ti mọ́ mi lára. ó ti mọ́ ẹ lára bó ṣe ń wọ̀ láti ibi tó ti wá nìyẹn oh my god ìmọ̀kùmọ̀ ló mọ́ ẹ lára kò dá iṣẹ́ inú ilé tèmi sórí mo ṣe díjú yìí mo ṣe díjú yìí kí n tó là kò ti get out of my sight. all right sorry sir no be. ẹ wo ẹni mà tí mo bá sọ̀rọ̀ get out here. ah sorry sir i'm sorry. Jerry my friend this idiot. Ah. kí ṣé ìlú òkè tí angel ló mọ̀ ẹ́ ti wá náà tún ya gbogbo òṣì sí lára a ah, kì í ṣe lémi wẹ́ẹ̀ wọ́n ní ọdún wa tún wọ́n tó wọ́n tún wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ ṣe ká tó ṣe any other thing ah, ah wait ṣé tí a bá ṣiṣẹ́ a máa dé ipò tá a dé ok mo mọ̀ pé mo ń láti ṣe bí ọ̀rẹ́ lẹ́nu lé ṣé mo wá fẹ́ fi dẹ lójú lálẹ́ tí n bá ti ń tibi iṣẹ́ bọ̀ oh bẹ́ẹ̀dì wa máa wà on fire uh, <laughs> yes i'm assuring you. owó la bí ohun ta ní kókó bú ẹ kó bọ kó bọ ó wá náà lè bọ gba abẹ́rẹ́ lóògùn abẹ́yìn kọ́ rẹ̀ angel wàá rí pé tí n bá dé tí n bá ṣe ìran ni mo fẹ́ ṣe tán wàá wá mọ̀ pé mo lè pọ̀ dáàtì ìgbà abẹ́rẹ́ for real. for sure. oh my dear. nínú adé yìí màá surprise mi lálẹ́. sure. favourite ẹni màá prepare sílẹ̀ fún. ẹ mi in fact sórí tipátipá ni màá fi jẹun yẹn emergency ni màá gbé délé <laughs> jẹ́ tí ni màá lọ bí ṣe. all right then. ẹ kí mi máa gbé mi ò fẹ́ stress ẹ ìwọ lọ prepare rẹ fún mi dálẹ́. No problem. Stay please, my dear. baby. emergency lèmi náà gbé bọ̀. ǹtí lè dúró rárá. ní sùúrù ṣé mi ò ní jẹun ni. Ah! energy ni mo máa need. ẹ̀ẹ́. fífún sílẹ̀ my dear jẹ́ kí n tiẹ̀ ṣe answer call now. ṣé fóònù àníkàmà ṣe nǹkan tá a fẹ́ ṣe ni wait ṣé bí pẹ̀lú ẹ nílé ní yàrá ìmọ̀jú oh ni problem let me just outside. Eh? hello. yeah hello. ah eh, hello ma ah, ẹ má bínú mi o nọ́mbà tẹ tó fi pè mí tún strange. níbo ló wà. ẹ eh, mo ṣe délé náà ni. ó wà lé ṣé o mọ̀ pé àwọn consignment wa wọ́n ti dé ọ́fíìsì then the key to the warehouse ọwọ́ ẹ̀ ló wà ó sọ fún mi pé wà lé. listen and listen good mú kí ìyẹn bá mi lọ́fíìsì right away. Mm, Eh, okay, ma. Uh, ma, join you very soon, ma. I'm expecting you now. Eh, Angel, mi ò ní God knows I won't take long. Kò sí ìmọ̀ tí mo lè ṣe ọ̀gá mi sori wait o relax fún mi o ṣé o ti máa ma dé emergency mo ń gbé bọ̀ ọlọ́run in fact máa kàn lọ síbẹ̀ máa lọ take permission to leave immediately ni mi ò ní pẹ́ ṣe tó bọ́jọ́. I won't be long. No, I'm serious. I won't be long. Go. Emi gan, I'm not happy. Just you know? go. Please help me with my phone. Okay, cool, Efimo. I'm not going to use my wristwatch. Owó labi malo. lọ. Kí Let me leave the park. Mi ò ní pay ọlọ́run. Ṣùgbọ́n my there. Eh, take care of yourself. gbọ́ náà ìjọ òun fẹ́ ṣe gbogbo ilé ìdá àṣeré ìsìn ó dìde ọ̀gá ẹ̀ tó pè àti ẹ̀ sọ pé kò ń ṣìyàn láṣọ wọ̀ bó ti ń jìnnà síra wọn jù ìjọ ọ̀la fẹ́ wá bímọ ìwọ náà máa ṣàánú mi àtọ̀hún àtọ̀gẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ṣáá ni wọ́n ọmọkùnrin yìí ń fìyà jẹ mí o ti sú mi ti sú mi. ṣe mí báyìí. Bimbo. yes ma. excuse me. okay ma yes ma. o má ordinarily office ló yẹ kí attend sẹ but when èèyàn pọ̀ lọ́dọ̀ kilo ehm, kí ló ló ṣẹlẹ̀. Kọ́lá ló ṣe mí báyìí. kí ló sọ pé ṣẹlẹ̀ kí ló ṣe fún. mi mọ oko tí mo ṣe fún olómi olómi bí mo mọ̀ ọ́ wáyé dáadáa ehm, àwọn nǹkan tí mo kọ́ ẹ pé kó máa ṣe sí i ṣó kí n ṣe ni. àǹtí mi mi ìfẹ́ tó kọ́lá dùn gbogbo nǹkan tẹ́lẹ̀ kí n máa ṣe fún kọ́lá ni mo ń ṣe ìfúngàn máa tún pè lórí aago ẹ ló dé kí ló fẹ́ jẹ́. ibi tọ́rọ̀ gbèdé a máa ṣe sùúrù gan a máa lọ bẹ́ẹ̀ náà ni àbí. ẹ wo gbogbo èrò mi pátá ni kọ́lá ti dà síta. ju gbogbo ẹ̀ lọ́nà a máa lọ bẹ́ẹ̀ ni a máa lọ bẹ́ẹ̀ ni because ilé ọkọ kẹta ló wà yìí eléyìí ò dáa tọ̀hún ò dáa èwo la fẹ́ tó mọ̀ ètò dáa a máa lọ bẹ́ẹ̀ náà ni o ọmọ kékeré ara ẹni ẹ̀ nà. àti mi ẹ̀yin lè ṣe mí pẹ̀lú ọwọ́ tó ń ṣe mí. ẹ gbà mí kí ni tèmi ṣé mi ní kọ́lá ni. ẹni máa mú mi kúrò lù láti jọ yìí kí n kúrò nílùú látijọ́ ẹ̀ bá mi dá sí ẹ̀ ń wọ̀ mí ràn. ó ti fìgbà kan wọ́n sì tẹ̀ wá sọ mi pé o ti ń process ẹ̀ náà. Ah, ẹ wo oògùn tó bá ní process ẹ̀ wọ́n kàn gbà mí ni olómi ni wọ́n fi mí ṣe jẹun jẹun ni. mo ṣe ní má gba ẹ nígbà tó o ní face the right channel harry class wà bẹ́ẹ̀ òun lọ bá wọn kò sí nǹkan tó bẹ process láyé tí ò wà successful yes mi ò rí country náà tó fẹ́ lọ tí harry class ò ní bẹ́ẹ̀ ṣe ẹ ṣọ. yes um, ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ìwọ ṣàfún mi ní gbogbo àwọn credentials ẹ̀ má wọrí máa bẹ àárín jẹ. mo mú jókòó mo bọ̀ mo ń bọ̀ máa tẹ̀ àyà rìn kò ṣẹ́bi kó máa sùn. jẹ́ ká lọ sọ́dọ̀ family doctor so a lè tẹ̀kẹ́. sísítà mi má jẹ́ ká lọ ẹ̀wọ̀n malaria lásán ló ń ṣe mí máa lo paracetamol. bọ̀tà bá dọ̀dọ̀ dókítà wa ẹ̀ á tún tẹ̀kẹ́ dáadáa. ẹ ẹ jẹ́ kí n fọṣọ yìí tún. Ah, màá pe Fatima ọ̀gá ọ̀gá sí i irú. malaria. Yeah, hello there. hello. mo ti ń try nọ́mbẹ̀ látàárọ̀ wà rárá dé kí ò yá gan. kí ló ṣe. kàn ń bì láàárọ̀ ẹ̀mí tí mo tó ṣe bọ̀ mo ti wá drop ẹ̀ sí ọ̀dọ̀ family doctor wambila. hospital lẹ́yà gbé lọ. ọ̀dọ̀ family doctor. no problem. Mm, máa jẹ́ ẹ̀yìn later ẹ tọ́jú ẹ make sure kan tó ń padà o. hello doctor báwo ni wọ́n ní wọ́n gbé léde kan wá sọ́dọ̀ ẹ̀ true wife mi hmm, kí ni nǹkan tí ó ṣe gangan. oyún ah eh, eh, hmm, okay doctor you know what i'm going to do for me jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ má jẹ́ kí àyẹ̀wò ń tó sọ fún mi kó hàn see anybody including my wife Eh, eh, eh. àyè gbogbo situations ẹ. Ládìkẹ́ ó pè mí lórí Milori phone on sunkún mo ń kà mí wípé kó má sunkún wípé problem ah wait She ti owó tí ò sí ni ó máa bà mí lẹ́rù ni àbí báwo owó wa. gbogbo ẹ wà láti fi tẹ̀ kẹ́ kí wàá problem mi ò ràn ẹ́ lórí iṣẹ́ mi ò ràn ẹ́ lẹ́ni problem tàǹtí ẹ̀ a máa take care ẹ̀ kò sí wàhálà èmi lórí ilé mo ti má dẹ̀ ti sọ láṣẹ gbẹmọ you see sori sori bó ṣe lóyún yìí mi ò ní parọ́ tó inú mi dùn bàjẹ́ èmi tó ń wò mo ti ń wá ọmọ ti pẹ́ ah, ṣé bí n bá náà dé oògùn ọmọ láàrin pẹ̀lú àǹtí ẹ̀ o dẹ̀ ń ké lórí fóònù yẹn mo tún bẹ̀ ẹ́ pé kó má wọrí pé everything will be taken care of o ò ní problem o. lọ́hùn gbọ́ ah, wait mo ready láti spoil ẹ̀ sílẹ̀ o mọ̀ ọ́ sórí bó ṣe kọ́ mi yẹn ọ̀dọ̀ dọ́kítọ̀ mi mo kọ́kọ́ yà yes mo ní ìyàwó mi kékeré ti lóyún mo lè fẹ́ kí o bẹ̀rẹ̀ sí look fresh inú ẹ̀kan wọn máa kíkì kó máa sì wàhálà pẹ̀lú ẹ̀ ní ìṣe problem eh, in about three months time wà bẹ̀rẹ̀ antenatal but in the meantime ó fún mi lóògùn tí máa fún ẹ kó kọ́kọ́ lóye. mẹ́fà ló wà ní sachet kọ̀ọ̀kan the first one wà ló ní sìn after two hours wà tún lò the other six ó máa wà okay man in fact my dear o ò ní màlàpọ̀ lóyún o ò ní problem o then after that ma wá tí máa gòkè nísìn máa fún ẹ ní fifty thousand wàá tún yẹ lọ ra àwọn aṣọ kankan tó máa fi wá pa ṣó ti bọ̀ so fọkàn ẹ balẹ̀ dododododo mo mọ tó ń ṣe tàǹtí ẹ wíẹ̀ èmi ló lórí ilé ìpín tí ń bá sọ láṣẹ àti ò lẹ́nu bẹ́ẹ̀ àtọ́ ìwọ tó ti dọ́gbọ́n overtake àti ẹ̀ nìyẹn. <laughs> so oh, ní problem. ẹ eh, ẹ eh, ok ọmọ tá a máa ṣe eh, ìwọ gan dárúkọ lu tó wù ẹ kó bímọ sí hmm, fífi o mi ò fẹ́ ìlú tó wà nítòsí o mi ò dẹ̀ fẹ́ within o hmm, outside Nigeria ni o. mo mọ̀ pé bóyá kì í bí sí UK. Uh, UK da but um, the best gynecologist now is in Dublin so I think Dublin will be more like it. Hmm? tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ antenatal wà ló bẹ̀rẹ̀ ní Dublin. bọ́dádì tí sísítà mi yẹn yìí bá mi lẹ́rù ó má dàbí pé mo fẹ́ ba fámìlì jẹ́. ó gba ilé bóyá o fẹ́ àyà kan lè má rìn o fẹ́ ra tọ́ntọ́n chewing-gum kan lélẹ̀ tí bá ti gòkè nísìn máa lọ fún ẹni fifty gẹ̀ẹ́tì bí ẹ̀ jẹ́tọ́ àkẹ́ wàá gbọ́ o ṣé o rí tábìlẹ̀tì mo fọ ẹ tó bá ti lọ méjèèjì tán kó lọ dànù torí tí sísítẹ́ bá rí a ti mọ̀ pé wọ́n fi máa ń tọ́jú oyún ṣe you understand and if ẹ máa wá dé ẹni tó lọ so kó lọ dànù ṣó ti bọ̀ that's my girl thank you sir forget it my girl to give me that hug. Sorry, mm. ohun tí mo sọ, má gbàgbé o, feel free. Yes, sir. Eh? <laughs> tàbí rántí. ṣé wàá lé ní bisimilá all right daddy <laughs> thank you sir <laughs> daddy. number fifty eight Adekoya street yes ẹ ẹ ẹ yes thank you very much eh, very very very urgent láti bọ̀ thank you thank you yes wọ́n more. mọ̀ more. ti mọ̀. ah madam <laughs> ọlọ́run ló fẹ́ ọlọ́run ló fẹ́ ẹ rí. okùn ẹ̀mí tí gbogbo ẹ̀dá láyè yìí ọ̀dọ̀ ọlọ́run ló wà tó bá tó àsìkò tó yẹ kó já ọ̀dọ̀ ọlọ́run lọ́hùn ló wà tí ò bá sì ní já ọ̀dọ̀ ọlọ́run ló wà ṣùgbọ́n tí àwọn èèyàn bá fẹ́ fi tipátipá já a tí ò rẹ̀ tí ì tó àsìkò tó yẹ ọlọ́run sọ pé máa já èèyàn náà lọ́lọ́run á rán tẹ́mi èèyàn fi ní já nítorí náà ọlọ́run ló lọ pẹ́ àbí òye yín àti ẹ̀dúpẹ́ ní ìsìn tó yẹ pé èèyàn lè ṣerú oore bẹ́ẹ̀ pé bá sì gbà kan ni ẹ mọ̀ pẹ́lú àwọn abàyàn pé bàbá tún ní ká ṣe báyìí wọ́n lè sọ pé èèyàn ló ṣe ṣùgbọ́n ní ìsín àwọn agbófinró náà ti mọ ìyàtọ̀ nílẹ̀ wa ń gbé so mo rò pé nǹkan tá a máa máa fà tipátipá báyẹn ni aṣáàdùpẹ́ lọ́wọ́ olúwa. kódà mo ti try gan mo ti wá gbogbo area yìí mo ti ṣe wàhálà gan kí n tó get address yẹn dókítà tó treat mi jọ sí òun ló fún mi ní káàdì pé kí n lè fi contact yín. èmi kàn tiẹ̀ fún wọn ní káàdì ní clinic lásán ni èmi ò torí èmi ò kà á kún rárá ọlọ́run ló lóore àbí òye ẹ̀ kọ́lọ́run kó sàṣàánú fún wa ṣùgbọ́n ẹ̀yin náà ẹ rárá o kí lẹ̀ ń rò. ẹ wò ọ̀nkú ikú tó bá fẹ́ pa ni tó bá ṣí ni ní fìlà <laughs> ṣebí ká máa dúpẹ́ ni lọ́mọdé ara mi ojú ti rí tó. Ah! mo ga o ah! kò ní màlẹ́ o. Hmm, ṣùgbọ́n ìyẹn náà wàá tó nǹkan tí èèyàn máa ronú débi pé a kó sẹ́nu mọ́tò sí i àbí òye yín ṣe wá rí bó ti wà ní líkì bẹ́ẹ̀ náà ló wà ń gbàǹjà ẹ wò tó ṣẹlẹ̀ sẹ́yìn náà sì kéré tí ẹ̀yin bá ń sunkún pé ẹ̀ ní bàtà ọ̀pọ̀lọpọ̀ làwọn tó wà ń ta tí ò lẹ́sẹ̀ rárá o àbí òye ẹ wò sẹ́yìn ipò tèmi tí mo fẹ́ ní sùlọ́kà ṣiṣẹ́ pẹ̀lú gbogbo agbára mi gbogbo ohun tí mo ní láyé mi pátápátá wá lọ sí ìlú òyìnbó. mo lọ ṣe oríṣiríṣi kódà mo fọ o mo fọ ìgbọ̀nsá arúgbó oríṣiríṣi ọlọ́run sì fa àlùbáríkà ṣiṣẹ́ mi mo wá kó owó jọ mo kó ọrọ̀ jọ pàtó tó àsìkò mi tó ilé làbọ̀ sí mi ó kó o pé eléyìí tí mo kójọ yìí ó tó mi jẹ dọjú alẹ́ àtàwọn ọmọ àtọmọ ọmọ mi bàní tó ìyàwó mi àwa nàìjíríà o eléyìí tó yẹ kó fi kọ́lé ohun tí ó fi ṣe ṣọ́ọ̀pù rẹpẹtẹ àti àwọn nǹkan míì tá a fẹ́ ṣe fún àwọn ọmọ wa pé tó bá wá sí o èmi ti yín tòótọ́ àlọ́ rámirámi làárín ni ọ̀rọ̀ náà já sí o. àwa sọ̀rọ̀ àtòkù àtọ̀sùn ààrùn àwọn ọmọ lákàrà. àtàkàrà àtọmọ kò sí kankan ń bẹ̀ tá a rí ọ̀rọ̀ mi wá dàbí àbàdà pakún ikú lọ àdá sọnù kódà tìrònú tìrònú nígbà tí mo dé nàìjíríà tán gbogbo mo ronú pé ṣùgbọ́n mo kàn lóye pé tó ẹ̀sìn ẹ̀ dání ká má tún un gun àbí òye yín Eh, ọlọ́run wá bá mi ṣe mo wá ṣẹ̀ṣẹ̀ tún padà sí ẹ̀sìn àárọ̀ òun ló dé kí n bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà àti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ìrora ń ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nínú iṣẹ́ tíátà n bá ti para mi nígbà yẹn náà èmi ò ní láǹfààní láti wá sí ẹni tó máa gba ẹ̀yìn là àbí òye ẹ̀ eh, ẹ̀rọ ra ẹ jẹ́ ká máa ṣe gbogbo ẹ̀ díẹ̀ díẹ̀ kọ́lọ́run fi sọ ẹ̀ sọ wa rere lọ́lọ́run ṣe kò ń ṣe bí ẹ báwo wá ni ìyàwó wa ń kọ́ báyìí. ó ń bẹ ìyá àti omi ọlọ́run ni ó ṣẹ̀ṣẹ̀ pèsè ẹ̀ fún mi torí ńgbà mo ti ìwé ìbòdé kò sí gá kò sí gò rárá òun ti bá a lọ. ìwà àwọn ojú olódùmarè báyìí. ṣé mo lè wá kí anytime. ah kò sí time anytime èmi á kàn advice yín pé bẹ̀rẹ̀ àti délé ra take it easy ẹ má bàa kọ́ mi já o. ẹ máa fi sùúrù tó. ẹ sì ń dá ní bábà tó dàgbére. hello there ẹ mú wa ókè wọ́n kọ́. èmi náà wà o. irú you see èmi gan kàn wò pé ókè kí n kàn lọ for the weekend and um, ìyẹn lè jẹ́ kí a ríra. mo pẹ̀lẹ́ ló máa wà. ah i'm back i'm back. olófíìs mo á ṣe one or two things ní. Hmm, kò sí problem there. mo mí ìsẹ̀yìn. èmi náà mí ìsẹ̀yìn mo mí ìsẹ̀yìn. bàbá ìrìnà yìí ló fi kàn ìwọ náà mọ̀ pé tí wọ́n ṣe pé oyè ọlọ́run bó ṣe ń ṣe nǹkan ẹ̀yìn. I love you too. I love you too. Um, so báwo ni Monday ṣe máa rí báyìí. I can't wait to see you on Monday. I missed you. As usual, kò sí wàhálà. Ẹ̀ tó bá dìgbà ẹ̀ gbà yẹn. All right, no problem. Love you so much, darling báyìí. Eh, ok wọ́n sí location. Ah, mo ṣe ti location dé mi mo kàn ní kí n ṣáwà kí n lè relax díẹ̀ ni. Ah, mo ti mí ìṣẹ́ gan-an. Ah, àwọn náà mí ìṣẹ́. èmi gan ti mí ìṣẹ́ gan-an. miss mi tó bí mo mí èmi náà love you. I love you too. Angel. ló love ta ló miss. hello hello. ní So ni tó lè dùn gbogbo ibu ta ló ń love ta ló ń miss. ìgbà tí wọ́n ń ṣe tiẹ̀ ò mọ̀. ni wọ́n ló ṣe wá pé ló ṣe ń pe ọkùnrin lẹ́nu àgbà mú fòònù ẹ fún mi mú fòònù fún mi. sọ̀rọ̀ àwọn náà. ẹ̀rọ ah, bébì kí ló ṣẹlẹ̀ ah, ah, kí ló yẹ tó kọ́ ti ẹ lẹ́ǹkan àbí bàbá yẹn tuntun máa tweet ẹni kí ló máa ń ṣe bàbá náà. orí ẹ dàrú ni who are you what are you to my wife. no no no no no no don't just talk to me anyhow. I am not an idiot see you are not a real man you are not a real man you are a coward a real man does not beat his wife Claude, ló dé kí ló máa ṣe iná. i'm a coward i'm not man enough ẹ kò sí wàrà àwòjú èmi pẹ̀lú ìyá báyìí. jẹ́ kémi pẹ̀lú ẹ̀ fojú rejú sọ́tún bọ́. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ. ẹjọ ẹsẹ fẹ́ bọ̀ kan fún mi red watch tó wà lórí fọyín ẹ tẹ. ẹ ti kẹ excuse me angel angel wàá gba fóònù wèrè ọkùnrin wèrè tó má sọ̀rọ̀. èmi kàn ń ròyìn pé bá a ṣe máa ń wá drill down people yìí ń bí máa gba check all the time táwa ti dúró àná mọ̀ ká máa lọ wàbí what do you feel. ṣùgbọ́n gba máa nígbà tí dúró ni because tá a bá ní ká máa lọ bí ẹni wípé ọkùnrin waste ni ni kò dẹ̀ mọ̀ pé nǹkan tá fẹ́ gbà lòun wà very important àti pé owó ta ti fẹ́ gbà lọ́wọ́ yẹn pọ̀. ẹ ẹ dúró wà ní kí ṣe wà mí ló ń dàgbà. ó mà ní kẹ wà mí ló kọjá. ẹ. ó yẹ wọn ṣe nǹkan ládùúgbò rẹ. hello. hello dear. bó ló wà. mo wà ń lè. ìwọ tó drive kọjá lẹ́gbẹ̀ẹ́ mi nísìn. ilé ni mo wà. ìgbà wo ló bẹ̀rẹ̀ sí parọ́. kí ló dé gan-an wàhálà ti pọ̀ ju. ìwọ ló dé tó ń police life mi káàkiri. ṣé tiẹ̀ kó jẹ́ kí n ṣe tèmi o kó jẹ abẹ́lé ni kí kálukú ṣe tiẹ̀ o ti gbọ́. Ah, ok sórí ilé tó wà yẹn ni kò yá dúró mo máa wá bẹ́ẹ̀ lé nísìn láti rí. mo ń bọ̀ kó dóde mi lé. ṣé kò sí. kò sí ìhòkàn sórí wáìnì mi ṣó mọ̀ pé mo sọ pé òun ló drive kọjá nísìn. mo wá pe olówó onílé lòun wà can you imagine ó eh, mọ̀ pé mọ́tò máa ń jọra ó lè má jẹ́ ìyàwó ẹ̀ náà. oh gosh ṣé bí mo rà fún mo mọ̀ náà mo mọ mọ́tò yẹn náà ní rọ́bìṣì ò lélẹ̀ ah, ó máa dùn mí pa ń dúró dáwọn èèyàn kan. ìwà tìyàwó ẹ yìí orí ló máa pọ̀ ọ́n. Oye, kí ló dé? ìgbà òní sitting room mi di second office ẹ. mo mọ̀ kó yàtọ̀ síra wọn àmọ́ mo ní gbólóhùn bíi méjì kan tí mo fẹ́ bá yín sọ ni. fẹ́ bá mi sọ̀rọ̀. ẹ bẹ́ẹ̀ ni sà. kí ló tó fi bá mi sọ ń gbàdúmọ̀ park. ẹ ẹ angel. ah, ah àwọn ọ̀rọ̀ wọn náà ni mo fẹ́ dọ́gbọ́n sọ fún yín tí mo fi tẹ̀lé wọlé. ọ̀rọ̀ madam ló fẹ́ bá mi. bẹ́ẹ̀ ni sà. kí ló ṣẹlẹ̀. ọlápẹ́ ẹ̀ dáa ni o ọlápẹ́ yìí náà dáa mo ṣe fẹ́ sọ tí mo fẹ́ sọ yìí o tó bá jẹ́ pé ẹlòmíì ni ìwúlẹ̀ ní dáa torí pé. èyí nípò sísan ẹni tó lè bá yín sọ irú àwọn ọ̀rọ̀ báyìí tó ti yẹyin àmọ́ bẹ́ẹ̀ ṣe dáa sí mi tẹ́ mọ́ fi ọwọ́ èèyàn gidi mú mi ẹ sì fojú tẹ́ḿbẹ́lú mi pé mo ń ṣiṣẹ́ géètì lẹ́yìn ọ̀dọ̀ yín ẹ mọ̀ ṣe mí bí ọmọ yín ni. n lè rí nǹkan tí ò da báyìí kó mọ̀ bọ̀ dẹ̀dẹ̀dẹ̀ báyìí lọ́dọ̀ yín kí n sì má lè lè padà bí kí n sọ fún yín. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ṣe rí màdàmú ni màdàmú yan àlè ọlọ́run gbọ́ mú un sọ̀rọ̀ wàláì ọlọ́run ìyàwó mi wàláì màdàmú yan àlè. ǹjẹ́ o. sẹ́ni tẹ́yìn bá ti lọ tán báyìí tẹ́ bá ti jáde lọ tán báyìí bẹ́ẹ̀ ni ọkùnrin kan báyìí wálé olórúkú ọmọ tí ń bá ń ṣe kíní tíátà báyìí tó pupa báyìí tí tí a ń pè ń báǹkì ìmọ̀ bẹ́rẹ̀ lè mọ tó pupa báyìí tó dàbí ìgbà tán domi gbóná sí yàrá tára rẹ̀ bó funfun báyìí. báǹkì bẹ́ẹ̀ ni sà. báǹkì oní tíátà. bẹ́ẹ̀ ni tó tiẹ̀ wá ti àádùn mi jù ni pé oní tíátà tó jẹ́ lójú ọmọ dùn mí àwọn tíátà ti fẹ́ràn obìnrin jù wọ́n fẹ́ràn obìnrin wọ́n fẹ́ràn obìnrin wọ́n tún wá jẹ́ pé ìyàwó ọ̀gá tèmi ni wọ́n mọ̀ á lé mọ́lé nígbà míì wà kẹ́bà lè tó léde tí Madamu àti olórí bukọ ọmọ bàǹkìhùn tó funfun bíi bí ìgbà tí wọ́n fi omi gbóná bóyàn lára wọn wọ́n lè dúró ń tàbá yẹn wọ́n mọ̀ fi nǹkan síra wọn lẹ́nu báyìí tọ́lá mọ̀ pé ìkú lẹ́nu ọ̀rọ̀ lágbára ọlọ́run sẹ́yárí nígbà míì wà nínú ilé báyìí wọ́n mọ̀ bẹ̀rẹ̀ sí lọ́mọ ara wọn báyìí ni wọ́n mọ̀ lọ́ra wọn ni wọ́n mọ̀ ìgbà míì wà tẹ́mi ó yọjú lójú windo báyìí tí màá di tí wọ́n mọ̀ fi ẹnu kóra wọn lẹ́nu báyìí kò sí nǹkan tí mo lè ṣe fún wọn lójú windo. lágbára Ọlọ́run. so ó mì pé tó bá jẹ́ pé èmi pẹ̀lú madam náà la wà nulẹ̀ bó ṣe máa ń wá dọ́gbọ́n wò wá lójú windo ni. ẹ̀rọ ah, <laughs> tó bá <laughs> Ọlọ́run gbọ́ èmi èmi tó yẹ pé tí má ti rí pé wọlé báyìí ọ̀nà mímọ́ ẹ̀jẹ̀ kódà ìgbà mímọ́ fi géètì lẹ̀ tẹ́yìn onímọ̀ kí mo ti fi géètì lẹ̀ níbẹ̀ ni màá ti wá yọjú òyìn <laughs> tó bẹ́ẹ̀. o mọ̀ pa máa ń lọ mọ́ra wá sí ti. irọ́ èyí tiẹ̀ rírí Ọlọ́run. báwo ló ṣe mọ̀. ọlá àwọn fíìmù tá a máa ń wò ni àmọ̀kọ́kọ́ àti àwọn ọmọ lọ́mọra ok màá lọ́ntẹ̀ tí máa sọ fún pé o wá sọ nǹkan báyìí fún mi. ẹ ti bàtẹ́ mi jẹ́ nìyẹn ẹ jọ torí tí yóò ní bàjẹ́ torí ọlọ́run ẹ wò ẹ wò ẹ lẹ́ẹ̀mẹ́ni tó sọ fún yín. tí ò bá mi sọ̀rọ̀ ni. tọ́lọ́ èèyàn bá ti pọ̀ lápọ̀jù gan téèyàn rí àti téèyàn rí gbogbo ẹ̀ lè máa sọ pé èèyàn rí yín fi bẹ́ẹ̀ rí nǹkan kan gan tààrà. then you are lying. láyé kọsẹ̀ àní ọmọ wèrè ọmọ olórí ibú kan báyìí tó dàbí Saheed Balógun báyìí tó funfun báyìí bíi ẹ̀mú ìgbodò báyìí ó ní ní ń gbé eh, àwọn màdàmú kì láyé kọ. orí stupid bẹ́ẹ̀ ni sà. tí ìwà epo stupid o fẹ́ fi ọ̀rọ̀ lọ mi irú ọ̀rọ̀ tó tóbi bẹ́ẹ̀ o wá ń jẹ́ kí n máa mú ní ní ibi ṣé ìwọ ò gbọ́dọ̀ mú wọn kó o ṣọ́ wọn dáadáa kó o mú wọn níbi tó dáa kó o kó o jẹ́ kí n rí wọn mú bí kí ló tún òfin stop ẹ. ẹ ẹ fi sẹ́wọ̀n mi. ṣé tí madam bá dé tí n bá kí ṣe ṣé kò í ṣe bí mo ti gbà mú yẹn ọ̀dẹ̀ ni ẹ right then go back to your cage idiot jọ jáde jáde ọ̀dẹ̀.

mímọ̀ sọ̀rọ̀ lónìí orí mímọ̀ wá sọ̀rọ̀ èyí <laughs> ah, ẹ̀yin tí a bá borí wẹ́rẹ́ ah, lọ́jọ́ àì àwọn èyí bẹ̀rẹ̀ ṣẹṣẹ bí ẹni pé àwọn èyí sọ̀rọ̀ <laughs> ayé mi o ẹ wò ó mọ́mọ́ mi ẹ̀ ní sori burúkú táyé bá ń jáyé tọ́run bá ń jọ̀rọ̀ ẹ̀ ní ṣubú láíláí ẹ wo ọlọ́run ní kúrú làákà ẹ̀yin. àmín sà. ẹ wo bẹ́ẹ̀ ṣe ń kọ́ ẹ rí kọ́. àmín sà. bẹ́ẹ̀ bá ṣe ń ṣe ẹ rí ṣe. àmín. a ah, mọ̀ mọ̀ mọ̀ gbádùn yín gan o mọ̀ mọ̀ gbádùn yín gan ẹ lẹ̀ àmọ́ ah, kí ni bá mo wo fíìmù yín kan gbẹ̀yìn jọ kan báyìí o fíìmù wo nu o ha o ha ha àná òrò sùn <laughs> mo gbádùn yín bẹ́ẹ̀ bàjẹ́ <laughs> ọlọ́run ọlọ́run gbọ́ sẹ́rí fíìmù mo tó wò o fíìmù wo nu ah ó lè kú mo gbádùn yín nu ó lè kú <laughs> ọlọ́run gbọ́ sẹ́wárí eh, àti fíìmù kan báyìí ẹ àwọn ti wílé yìí ti pẹ́ ayé hmm. àbẹ́yìn ò sí inú ayé ni. inú ayé náà mo wà ọlọ́run má ti mú mi kúrò ń bẹ̀ yìí sìn. àmín àmín àmín. ẹ ẹ ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn dáàdì tí wọ́n ṣe fíìmù ayé yẹn wọn ò rántí pè mí ńgbà tán ṣe ayé nígbà yẹn. Ògúndé ni ìyá ìyá ó ti pẹ́ ń tòótọ́ <laughs> mo ti gbàgbé àwọn eléré kéékèèké lẹ́yìn ẹ̀lẹ́ ẹ̀yin náà sì dàgbà. àmín sà àmín sà. ẹ táwọn Ògúndé ẹ jà Ògúndé lọ lágbára ọlọ́ àmọ́ ah, mọ́mọ́ gbádùn yín o ààbò ah, mọ gbádùn yìí ah, Ọlọ́run àyà ah, ó dùn mí tí yàfa tí mo sì ni. yàrá ìròyìn fún yàfa tí mo kí mo lè ṣe fún yín. ẹ jọ angel ni mo wá wá. madam. yes àwọn madam náà mo wá wá. wọ́n ti retí yín ti pẹ́ ìwọ̀n àmọ̀ pé báǹkì ti yín ni wọ́n sọ ìmọ̀ ni Ọlọ́run gbọ́ àbá ti mú fọ́tò lẹ̀ orí mi ò sáré dára dára kò sí wàhálà ẹ já lọ. ẹ lẹ eré yìí mo wú mi lórí èmi ò wú mi lórí ọkọ̀ jẹ́ pé olúwa ẹ ti ń dàgbà ní ìbánikẹ́mi náà wá darapọ̀ mọ́ yín ẹ wo ẹ sọ nǹkan kan fún yín ọlọ́run ló ní pé kí n tiẹ̀ kàn rí yín lónìí kí ló ti àwọn mákẹ́tà yín hùn tí wọ́n máa ta fíìmù yín kí ló dé tí wọ́n máa ta ní méjì wàásù àbí kí wọ́n máa ta ní mẹ́ta ọ̀lẹ́ náírà. kó máa lè kó lẹ̀ kó yá ah. gbogbo èèyàn ó lè ní ilé. bẹ́ẹ̀ tọ́lẹ̀ sọ ohun tó wá ṣẹlẹ̀ ni pé ọlọ́run kò ṣàánú wa ọlọ́run má jẹ́ aṣòwò ṣọ́ọ̀tì. àmín àmín. ṣe rí àwọn èròjà tá a fi ń ṣe àwọn eré fíìmù hmm bẹ́ẹ̀ni ẹ bàbá dẹ̀ fi iye owó tá a bá fi ṣe àwa náà fẹ́ jèrè lórí ẹ̀ ẹgbẹlẹ ẹlẹ ẹ sì mọ tàlágbára náà àwọn tí ẹ máa wá pa àwọn fíìmù yẹn pọ̀ sójú kan náà tí wọ́n ṣe ní méjìlá ẹyọ kan tí wọ́n ṣe ní seventeen ẹyọ kan ẹ dákun torí Ọlọ́run àwọn eléyìí ń kí ni wọ́n ń ṣe yín lóore ni àbí wọ́n ń ṣe kà fún yín. sẹ́yìn ah, máa ń ra rú ẹ̀ ni. ìyàwó mi máa ń ra wáyé a máa ń wò mọ́jú ń gbà mí. ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn olórí burúkú ló máa ń rarú ẹ̀ torí pé ọlọ́run ní ṣe yín lólórí burúkú. àmì àmì àgbo àmì àgbo ìyá tiẹ̀ ní ràwálé. ọlọ́run dẹ̀ ní ṣe àwa náà ní olórí burúkú. àmì ẹ̀jẹ̀ rí àwọn kan wà tó yẹ pé ibi tí wọ́n ṣiṣẹ́ sí hmm. ibẹ̀ náà ti fẹ́ máa jẹ bẹ́ẹ̀ni wọ́n dẹ̀ sọ fún wa pé nínú ogún ojú wa la ti máa máa jẹ àwọn yẹn ò ṣe dáadáa àwọn yẹn ìpalára ńláńlá ni wọ́n fún iṣẹ́ wa yìí a kàn ń bẹ olúwa elédùnmarè kó bá wa kó sí wọn lọ́kàn ni bí ọkàn wọn ò bá sì rọ̀ olùwàkódàkùn kó bá wa pa wọn rẹ́ àbájọ wọn má bàa ṣe wa jẹ́ àbíyí. Ah, àbájọ irú ẹ̀yin tẹ́ wá bí nísìnyí ó yẹ kẹ́ ẹ tò mọ́tò méjì mẹ́ta kẹ́ ẹ tò léra wọn ni irú bélò Bello tí ń ṣe tíátà Bello bàbá Fẹ́mi Adébáyọ̀ ó yẹ kó ti nílé bíi márùn tí ọmọ àwọn kan rẹ́ǹtì tí ọmọ gbé àwọn kan láti ibìkan sí ibìkan àwọn ń kọ́ lọ́wọ́ bọ lọ́jọ́ òní kó sáà pín in lérè kó sì mọ bàtà wàhálà gbòòrò náà jẹ. ọkọ Ọlọ́run jẹ káwọn ọgá wa náà kó rí Ọlọ́run fún wọn ní ẹ̀mí gígùn. bẹ́ẹ̀ni ní kò tí ì pẹ́ jù náà <laughs> ẹni tí ò nílé méjì lónìí ó lè ní mẹ́wàá lọ́la. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni <laughs> gbogbo ẹ̀rọ jẹ dáa n gbọ́ padà sí padà sí tíátà yìí. ẹ ṣeun sàlàyé <laughs> tẹ́lí bẹ́ẹ̀ ṣe ṣàlàyé fún mi ó ti yé mi. màláì bí wálé ajá. Ọlọ́run bọ̀ mú bàǹkìnì what bàǹkìnì ẹ jẹ́ tètè kí mọ́lẹ̀ kó tó kó tó rá. wọ́ nínú ilé tèmi you have the god oh my god ìwọ lórí láyà nínú ilé tèmi ah you are in trouble ìwọ kọ́ ni mò ń bá sọ̀rọ̀ lórí fóònù tó sọ mi pé i'm no man enough. ọkùnrin ẹjọ ṣe rí nǹkan tí mò ń gbìyànjú láti sọ ni wípé. ẹ kì í mọ́lẹ̀ báwọn ọmọ jọ lọ ológun o. sọlẹ̀ mi tí o bá ń lọ́mọ rẹ. kò lè lọ kò lè lọ mo èmi ti di ìkúkú. ikú pa ẹ̀. láyé. ìwé mímọ́ sọ yìí pé nǹkan ẹlẹgẹ́ ni àwọn obìnrin pé ó yẹ ká máa tọ́jú wọn dáadáa kéèyàn máa lọ ìyàwó ẹ kó máa fìyà jẹ kí ọkùnrin má balẹ̀ kó máa lọ lójú títì kí mọ́tò gbá a àbí kéèyàn fún àbúrò ìyàwó ẹ lóyún kó tún wá fún un ní oògùn kó para ẹ̀ ìyẹn ò dáa oògùn kan tí mò ń gbìyànjú láti sọ fún yín nìyẹn. lẹ́nu kí ni tiẹ̀ wé kí ló kọ ẹ kí ni ìṣòro nílé tèmi ṣe jẹ́ ìṣòro tiẹ̀. ó dàbí ká ní ẹ tí gbàgbọ́ yé mi o. jókòó. ìgbà tí mi ò ti bá wọn jẹ́ kí mi máa lọ. ó fẹ́ máa lọ ó lọ ìwé à. ẹ ẹ ẹ jẹ́ kí n máa lọ ẹjọ́ ẹ jẹ́ kí mi máa lọ. kí o máa lọ kí o máa lọ tọ́ọ̀bù yẹn nísìn bàbá ti tẹ̀lẹ̀ síbí ó máa lo a week nílé túmọ̀ sí lọ. àwò ṣàwò ló ń jẹ. èyí bá gbọ́ oṣù kan tí wọ́n wọ́kùn lélẹ̀ ni bàbá ti ṣubú dànù. kí ni gbogbo òṣì ọ̀rọ̀ tó sọ yìí. báńkì kù báńkì oníṣẹ́ta. ẹ ti pa o ẹ ti pa o ẹ ti pa o. àǹsọ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀. àìmọye ọlọ́pàá àìmọye ọlọ́pàá ẹ̀rọ pé ẹ̀wọ̀n ní tí bẹ́lẹ̀ yẹn gbèsè lélẹ́yìí tí wọ́n lọ kúrò parí ìsìn òjọ́ bọ̀mọ̀ ní báwa rí rí pé ọjà ìbímọ ẹ̀mọ̀ pààyàn mọ̀ ni wọ́n mọ̀ mọ̀ wí. ó wọ ìyàwó mi wà lélẹ̀. mo mọ. ṣé mi ò lẹ́tọ̀ àti ṣẹ́rẹ̀ tẹ̀sí. ẹ ẹ lẹ́tọ̀ àti pa ẹ lẹ́tọ̀ àti dun ẹ lẹ́tọ̀ àti pa ó làwọn ti jákùn yìí ní ìsìn. à lẹ́tọ̀ àti pa àwa méjèèjì. ìlọ àjọpá ẹ pa ẹ pa ọ̀gá ẹ pa èmi ọ̀rọ̀ yín ó ṣe o èyí lẹ pa o. Ah, ah, ayé mi ò ewé mi ṣe mi ò sẹ́nu pé mi ó kà mí lára ni. ẹ mo ní ká ẹdun ní gbèsè ló ti gbélé báyìí ní síkìlẹ̀ ẹ̀ka ṣe báyìí ní sọ̀gá. o ní sòrò o mọ̀ táwa ṣe jẹ́ ká lọ sọ́nù. mo ti fẹ́ gbé tí àwọn ìwà ní rí. kìnìún tiẹ̀ ṣe bó àbó máa tẹ̀lé mi lọ. irọ́ irọ́ tó bá ti ní ṣe pẹ̀lú kò ní tíátà èmi ń tẹ̀lé wọn lọ bí wọ́n bá ti sìn èmi kọ́ kí ló dé. mo fẹ́ sinwó lọ́tọ̀ ni. iye ilé ráyè ìráyè ìlè lọ ìlè lọ rárá. ah mọ́ lálẹ́ yìí. ẹ má ṣe bẹ́ẹ̀ ṣé èmi kan ni mo pa bímí náà ṣe ń bọ̀ ni mo rí òkú ẹ lójú títì wá wò pé kí n ràn lọ́wọ́ ṣùgbọ́n mo wá rántí pé àwọn ọlọ́pàá wọ́n lè lé mi mo pa. ó ti tó ṣe àyùwá ní nọ́mbà six náà yóò gbà mí ṣùgbọ́n ṣe pọ̀ ọ̀nà kan síbẹ̀ ni ẹ̀ kó at the end of the day ògbé síbẹ̀ náà kó mú fún máa ń yẹn níbọn. Ah, mi ò lè parọ́ fún yín ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ wò ẹ wò bàbá ẹ bàbá ẹ bàbá bàbá máa tọmọ lóàbí ṣe mọ́ kó òfẹ́ lámú mọ́ máa ń yẹn ní lónìí bẹ́ẹ̀. ọjọ́ sí pàǹtọ́sì. Ah, ibo ọ ah, ah, wúfù ọjà yẹn níbọ. díà owó ni ẹ lóyún níbẹ̀. mi ò tiẹ̀ ká mo kàn bú bẹ́ẹ̀ ni. wọn náà ti mọ ọmọ ṣe tún ọmọlúwàbí àyà ònìyàn ṣe. àbó mọ́ mi rí. mi ò mọ yín rí. orí mi rí. mi ò rí yín rí. ọ̀nà bí lè gbà á rà. mi ò tiẹ̀ mọ ọ̀nà bẹ́ẹ̀ ni má gbá bí lọ. ó yá yẹ́ ìwà. ẹ ṣe. ọdẹ ń lọ o ọdẹ o. ṣe rí ah, ayé mọ̀ burú kọ́lọ́wọ́ bọ́ lọ́jọ́ òní kọ́ mọ̀ jẹ́ kí gbogbo wa ṣe àgbákò ayé ni. èyí sọ ìtàn ayé fún yín tẹ́rùgùn ó bẹ ẹ̀yin gan ṣe à ayé. bàbá ṣẹ́ráwá ìtẹ́rí ọmọ ayé ni wà ẹ̀ẹ́dẹ̀ nílẹ̀ láti sọ ìtàn ayé kankan fún àti pé àti mọ̀ ìtàn ayé ju gbogbo yẹn lọ. ọmọ ayé ni yín báyìí. ẹ ọmọ ayé ni wà. ẹ má sọ̀rọ̀ nípa ìtàn ayé a mọ̀ nípa ìtàn ayé fúnra wa ọmọ ayé ni gbogbo àtàjọ. ẹ mọ ẹ mọ MC. MC ṣé àwọn tó máa ṣe mc kiri pàtí yẹn. ẹ pàǹtí ẹwà wọn mọ mc olúọmọ ibazodi. iye jagaba tuale tuale tuale tuale tuale tuale tuale tuale tuale tuale. bàbá ah! bàbá sẹ́rí mc ṣe dárúkọ ẹ̀ ṣé a máa ti mí ni mo ṣe rántí ah! torí pé mo ti wà òkè látẹ̀kan ó ti yé yín sìn. eré ọmọ yẹn ọ tún mọ ọmọkùnrin poli. àwọn ló di gbogbo èkó mú olórúkọ káfàtà. Ah! bó bó bó bó bó bó bó bó bó bó ah kule bólì tuwálè ọmọ mi ni àbúrò mi ni wàhálà ìra gbọ́dọ̀ rí o tẹ́ bá fẹ́ ya wèrè o. sáwọn tèmi ni wọn. kò sí wàhálà ó lè jẹ́ sí àmọ̀nù ọmọ mi wàhálà ọmọ mi àbúrò bàbá ẹ̀ lèmi. ṣe rí mo wá ní ẹjọ́ ẹnìkan tí mo fẹ́ fi sùn yìí sẹ́rí mo fẹ́ fi ẹjọ́ ìyá Fatima sùn yìí ṣé mo ya Fatima. tànú jẹ́ Fatima. ah ìyá yín àgbà ni tí ń bẹ́ ń lé. ìyá wa ìwo ìyàwó yín. ẹ mọ́mí yín àgbà. ló ti yẹ sẹ́rí ìyá Fatima bí ìyá Fatima ṣe wù mí lọ́mọ tó tí má ti da nǹkan jẹ báyìí tí mo ẹ mọ̀ pé ẹ bá mi ní ìní pẹ̀lú gbogbo bí ẹ ṣe bá mi ní ìtò mo tó ń ṣe fàájì mi náà ni. Hmm sẹ́wájú tẹ̀mí bá lè mọ́lé jàrá mi délé báyìí tí wọ́n bá lè kanlẹ̀kùn yaba tí mọ̀ kó kó kó kó tó bá rí kí wọlé tí bá kàn wọlé kanlẹ̀ sínú ọ̀dọ̀ rẹ̀ tí bá tún sí ipò kù kù kù báyìí tí mo tún tún sí ipò kù kù lẹ́ẹ̀kẹta lẹ́ẹ̀kẹrin. kí bá lè dìde pé ibi tí ọlọ́run ràn mí lọ́ọ́ dé rè o ni ìyá Fátímọ̀ bá ní òun ṣẹ̀ṣẹ̀ rẹ̀ ayé ti jẹ́ tóun ni. bàbá ṣé onígúngún ni àbí oní ṣọ́ọ̀tì ṣọ́ọ̀tì. ọbẹ̀ tí a yẹ ni oní báyìí ni. yàrá tí mo tí mo kàn rí ni pé yàrá tí mo já kọ wàhálà tí ọkùnrin bá fún ní one million pé yàrá tí mo gbà ó mo fẹ́ mọ̀ fi ọkùnrin gbà kọ já rárá ibi tí n bá fi sí báyìí bẹ́ẹ̀ ni ó jókòó sí. ṣé torí kinní yẹn náà. ẹ máa bá tó ṣẹlẹ̀ ọlọ́mọ mọ̀ fún yín níyàwó tí yín ni irú ìyàwó yẹn gan lèmi gan náà máa ń tọrọ níbi. ẹ bẹ́ẹ̀ ni. èmi náà fi tọrọ ńgbà náà. àbí kan fún yín ní ẹran ejò. irọ́ lọ má fún mi léjò yín ń gbá tejò mo kàn dídí yé ti ejò ni tó ti yé yín ẹ àtijọ́ wà níbi tipẹ́tipẹ́ ni o tó <laughs> ti yé yín. ok ẹ ṣe fàájì lọ tọ́tí yẹn ò bá tu ẹ jẹ́ kan mú wá sí. kọ́ wọ́n mọ̀ mú nǹkan kan wá mọ̀ ẹ má jẹ́ wọ́n fún mi ní nǹkan tó ti yé yín fi bẹ́ẹ̀ ni appetite àwọn tí wọ́n bá lè mú àwọn kéékèèké stout bíi mẹ́fà mo lè tún máa yín mọ́ lè jẹ. bàbá ẹ mọ tó ṣẹlẹ̀ ṣe ẹ jẹ́ ká mọ ẹ̀yìn sí ẹ̀yìn sí níbí lè rìn owó mi ló pa gbogbo ẹ̀ ẹ ti gbọ́. èyí tí ìbá tàn mí débì kan o ọ̀rọ̀ ya Fatima ẹ̀ sì gbọ́ làbárí o ẹ̀ ṣáà ní sùúrù ìyá bílíkì ń bọ̀. Hmm. Eh, ẹ̀lú èmi èmi náà ni ìsọyẹ̀rì. <laughs> <laughs> àdáná mosquito kakí no be leather no family for Lagos ó <laughs> mọ̀ múra rẹ̀ ń kàn rárá èmi ni bóò ni àwọn òsèǹ tó dùn mí òsèǹ tó dùn mí òsèǹ tó dùn mí ṣé ọkàn wa dá mi jókòó sí ibi láti àárọ̀ àwọn èèyàn bá mi bí wọ́n sọ pé ìníṣẹ́ ìsì rí ibi iṣẹ́ ìfilẹ̀ nìkan kan ọlápọ̀gà mi ò sí nílé ni mo ṣe ráyè àti wá dúró sí ẹ̀ ń mọ̀ bọ̀ mọ bẹ mi àtàwọn èèyàn kan náà lájọ wà ní ìdájọ ni ò jẹ kí bíi ti sú mi mọ bọ ń tiẹ olùyàwó mọ bọ mọ bọ bá ń bá ń tẹ kíní bá ń tẹ bá ń pa lọ́dọ̀ rẹ kíní bọ́tìnì eléyìí ò ṣiṣẹ́ mọ́. ẹ bàbá ṣé òbóbò tẹ pé yàn èmi lẹ́tẹ̀ gbọ́ wá fún. ìwọ ni olùsí olè kí wọ́n máa ṣayé tèmi kémi wọ́n máa ṣe nǹkan mi lọ mọ́ bá ń jayé mi lọ ìwọ ni táwà tó bá rí ìdí ọmọ tí mo pè yìí bàṣíà ni <laughs> bàṣíà eléyìí kọjá ìdí kólóbó eléyìí le ju ìyá bílíkì tẹ gbé àyìn lọ o. kò yí bímọ o. kò mi ni. ẹgbẹ́ ẹ bí bèjì. rárá ṣé ibi tí mo gbọ́ ọmọ dání. mama àbágbàlagbà sọ bẹ́ẹ̀ kó dáa. ẹ ẹ mi fi èmi mo tọrọ àrífín mo ṣàgbàdo mọ́ni ni mo á dé lẹ́gbẹ̀dẹ̀ àìdíyẹ lójú ẹ̀ kò sí wàhálà kéré ọmọbìnrin báyọ̀ jà kó tó débi ni aṣọ eléyìí ọmọ lápá style ni. mi ò bá yànjà bàbá swagger ni. sangalo ni. bẹ́ẹ̀ni. aṣẹ̀ṣẹ̀ fẹrẹ ayé jíjẹ ọlá pé kò ṣiṣẹ́ jùlọ mi ni wàhálà tó ayé pé twenty seven lò ní ayé yóò bàjẹ́ síbí ni èmi mo sọ bẹ́ẹ̀ wàhálà yìí. mo dáràn ìyá Fatima. talk to me. ìyá Fatima kò ní. ojú ojú yẹ ẹ ti ka sọ fún mi. yẹ yẹ ẹ wọ ẹni sùúrù ẹni sùúrù ẹ wọ ìyá Fatima ìyá Fatima ni ìyá Fatima máa gbé ìyá Fatima máa gbé ẹ wá ní ọjọ́ ìgbésẹ̀. take it easy now. ẹni sùúrù wo kò tọ́ náwó. ètí tí mo sọ òye yín sẹ́yìn ìyàwó tí mo yẹ wò tí mo tẹ. ìjàpá tí mo wò wá. ẹni sùúrù náà ẹni sùúrù ètò ìjọba. ìyàwó tí mo ní wọnú o fẹ́ ni. ẹ ti kọ́ sí fún ọ̀rẹ́ sọ̀rọ̀ fatima. fóònù mi ló wà pọ́tà sí mi. ẹtí bá ti mọ̀ sọ fún yín sí. fóònù mi ló wà pọ́tà sí mi. ẹgbẹ́ kò tán mọ́. ẹgbẹ́ yóò tán ná. yóò eh. tán ná màá mú yín lọ kọ̀ǹpútà kọ́ńfẹ́sì. wo fóònù tó ń lò eh. ṣé ó ṣe fi kọ̀ǹpíà ilé. Eh, kò sí ebi kọ̀ǹpíà. ṣe ṣe ṣe rí kò sí ètò kọ̀ǹpíà yìí lọ. ìyá fatima òun náà ìyá fatima kẹtí báyìí fún tèmi ṣe lé. ẹ wò jẹ lọ kọ́kọ́ bá ìyá fatima wọn bá kẹjẹ kí tó débẹ̀. sáré dùkọ̀ yóò kọ̀ ọ́ yà wá tí mo kọ́ sí. jẹ́ tẹ̀kẹ̀ yìí sí náà. ẹ wò sí wá sí jọ́sẹ̀. hello ẹ kó ṣẹ́ o. orúkọ mi ni Banky Ògúnsanwó bẹ́ẹ̀ ni Banky Ògúnsanwó bẹ́ẹ̀ ni ẹ ṣeun. èmi ni ẹni tí wọ́n sọ pé àwọn gbọ́mọgbọ́mọ gbé pamọ́. mo kàn fẹ́ sọ fún yín pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o irọ́ pátápátá gbáà ni mo kàn ní jàǹbá ọkọ̀ kékeré kan ni aláàánú kan sì ti gbé mi lọ sílé ìwòsàn wọ́n ti tọ́jú mi mo kàn wà ní hòtẹ́ẹ̀lì kan bíbà yìí láti wá relax kára mi bá lè yá dáadáa tán nítorí náà gbogbo àwọn ẹni tí ẹ ti arrest tí wọ́n wà ní tìmọ́lé ní pàtàkì jùlọ ọmọbìnrin kan tó wà lọ́dọ̀ yín yẹn ẹjọ́ ẹ bá mi dá wọn sílẹ̀ torí wọn ò mọwọ́ òun mẹsẹ̀ náà rẹ̀ rárá ṣùgbọ́n tí ò bá dá yín lójú ẹ lè wá wò mí ní ilé ìtura yẹn topmost hotel room one twenty four tí ẹ bá ti gba bí reception yẹn wọlé eh, ní apá ọ̀tún yín yàrá kẹrin ní apá ọ̀tún yín ibẹ̀ ni mo wà ẹ ṣe púpọ̀ ẹ ṣe ẹ ṣe ó dàbọ̀. ọpẹ́lọpẹ́ kọ́ tó àwọn ọlọ́pàá yẹn tí ó bá ṣe bẹ́ẹ̀ ni bóyá ẹ̀wọ̀n lọ́tà mi ò bá kú sí báyìí. kò tí ì wá yé mi rárá kò yé mi ṣùgbọ́n ló sọ pé ó máa wà nílé lọ́jọ́ yẹn pé kí n wá kí ẹ ǹdẹ̀ débẹ̀ mo rí bọ̀bọ̀ ọ̀kọlà kan báyìí la ní bẹ́ẹ̀ ni wà nílé o kí n wá lọ jókòó jókòó àfi bó ṣe lọ pé ọkọ̀ ẹ jáde báwọn méjèèjì ṣe dàbò mí nìyẹn mi tiẹ̀ wá mọ lẹ́yìn pé a kàn sọ̀rọ̀ díẹ̀ báyìí mi the next thing tí máa rí ni pé mo bára mi ní ilé ìwòsàn. nǹkan tó rọra sọ wẹ́rẹ́ yìí <laughs> ọ̀rọ̀ pọ̀ núwèé kọ́bọ̀ ẹ̀ o. tiẹ̀ ní tèmi ń bẹ̀ torí ọlọ́run báyìí kí tiẹ̀ ní gbogbo tèmi báyìí táfúta ló jẹ́ ẹ̀rán mi iṣẹ́ gan-an àbí èmi tó yẹ pé tí mo ṣẹ̀ṣẹ̀ ń ṣẹ́tù dáhùn kí tí wọ́n á máa wo ó mọ ohun tó ṣẹlẹ̀ sórí fún àǹfààní ẹ̀ àti fún àǹfààní tèmi náà ó dáa jù nǹkan tó ti dáa jù pátápátá ni pé kò faramọ́ ọkọ ẹ̀ dáadáa kò rọra lọ bá a kẹ sẹ́tù gbogbo ohun tó bá wà láàrin yín gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹ nígbà yẹn kí èmi náà dẹ̀ rọra máa bá ìgbésí ayé mi lọ sáwọn pé mo sọ fún ẹ ìyàwó mi tí mi ò fi tó ó ti sọ mí di ẹdun arinlẹ̀ tán pátápátá mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti máa píkọ̀pù nàìjíríà ń sìn ni mi ò wá fẹ́ wàhálà rárá fún ìgbésí ayé mi. ìtumọ̀ gbogbo yẹn ṣé ìyẹn ló yẹ kó máa sọ́ǹsìn ni àbí next solution. ẹ̀ẹ́n sórí tó ṣẹlẹ̀ náà ni pé solution náà kí ni solution ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ náà ni eh, a jọ ń sọ yìí. sori nǹkan tí mo rò pé aya lè ṣe ń sìn kí kẹ́mi wa má baà lè sínú ewu torí ọkọ mi ń sìn náà mi ò rí nlé láti ibi ìjọba mélòó kan sìn àtìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ mi kò sí nlé mọ́ bóyá ká travel ká kúrò ní ìlú yìí káwá bómi lọ. èmi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láìfù mi bí báyìí ni ìgbà mo tún wá tún bo ni mo tún fẹ́ lọ tí màá tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àgbà ti dé sèmi náà ó mọ̀ mi lè máa kiri káàkiri ìgbà mo fẹ́ settle down níbo la fẹ́ lọ báyìí níbo ni ká máa lọ báyìí. orí ibú ẹ̀bọ̀ báyìí máa kó sí ẹ̀bọ̀ torí ọlọ́mọ mọ̀ fà ó lé lọ́ba yìí. mi gan mi lérí amẹ́sẹ̀ mọ́ ó ti sú mi mẹ́sẹ̀ mọ́. àmọ́ bí àfin bí àfin bí àfin tó dàbí mọ̀lá tó tó ń gbé kí olórí burúkú. oṣù kí omi ṣe é mẹ́lẹ̀ gbà mọ́ wàrà mi gbé mọ́ méṣe mọ́. àmì lọ́jọ́ dẹ̀kan ọ̀gbìn tó mi dẹ́kọ̀ ẹ̀kẹ́ olùsọ oníranù ẹ ti ń wọ̀ lábẹ́ ju bí yéé lọ o. ọ̀tá ni èyí ti bẹ́ lọ́dẹ̀ yéé ju yéé lọ yọ̀bí yéé ìwọ èmi kò ṣe mọ́ kó sì lọ ìmọ̀mọ́ ìkàn gba tiẹ̀ ni. èmi kò ṣe lọ mi mẹ́sẹ̀ mọ́ mẹ́sẹ̀ mọ́ mẹ́sẹ̀ mọ́ olùyà ni o ti mẹ́sẹ̀ mọ́ bàbá mẹ́sẹ̀ mọ́ ìyá kí o jẹ́ kó olùyà náà dàkú ọ ẹlẹ́dàá mi náà dàkú hmm. ọ mo níra nù kí ló dá sẹ́lú bẹ́ẹ̀ ni kí bá ṣe òsì kí omi bá ká olùyà olùsì aláwọ̀ tó gbẹ̀rẹ̀ ní kí mi gbẹ̀rẹ̀ mi kiri àlọ́ èmi kò ṣe lọ ti sú mi. máa lọ lọ sí olè. olùsí máa dúró síbi tí mo dúró sí ìnírí mú báyìí kí n mú báyìí kí n mú kò sí kọ́ ẹ pé ó sọ fún mi ni ìnígbà nínú ìyàbá tí mo lè ṣe ìwọ ìwọ olórí burúkú tí máa ṣẹlẹ̀ kìíní. kọ̀tẹ́ lọ́rùn tí máa ṣẹlẹ̀ kejì yóò gbé mi tí máa ṣẹlẹ̀ kẹta yóò là tí máa ṣẹlẹ̀ kẹrin kò sí kankan bẹ́ẹ̀ náà ni. tí máa ṣẹlẹ̀ karùn-ún yóò tún ṣe fún gbalaja rẹ̀ kò bá jẹ́lẹ̀ kẹwàá àbí ìgbà tó yàn ṣe pósítà sọ̀rọ̀ sọ bótò olórí burúkú ìmọ̀ tí ń bá kiri kó sì ẹ lọ mọ̀jà pàdé láyé ká pàdé lọ́run gan mọ́. ọ̀nà tí ó lè ó lè lórí ibú máa kó sí ẹ lọ ní òjẹ́ irinṣẹ́ láti jẹ́ wọ́n ṣe kẹtìmọ̀ kò sí promotion kò sí kan lára àdá òsì lólú ẹ̀ ń bá kí. Angel. Look, look, what's wrong with you, man? Your back is, man. bó ṣe múra ìwọ ìyàwó lé ìyàwó lé tèmi owó labi for that matter oh you are going nowhere wo wo wo wo wo wo wo wo ẹsẹ̀ tèmi náwó sí ló fẹ́ lọ máa fi hàn àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ lófò go upstairs and change kí ló mi wọ́n ní kó o lọ sóyè kó lọ change. bọ́tọ̀ ẹ pọ̀ ń act ní pẹ̀lú gbogbo ilé ìtàn ṣe. go òkè kó lọ change. you are going nowhere you are going nowhere go oh, upstairs èmi. on heart. oh okay wait wait wait wait wait wait wait ṣé mo ní kó lọ change tẹ́lẹ̀ ni now o oh, lọ sí anywhere i'm telling you you are going no o oh, lọ sí anywhere you are happy okay. kí ni problem ẹ wọ́n kí ni problem ẹ sọ nǹkan tó jẹ́ problem ẹ fún mi kí ló dé kí ló ń wá káàkiri owó ìṣemúra ìwọ ìyàwó lè tèmi ìwọ ìyàwó tèmi look at the way you dress ó dẹ̀ fẹ́ jáde kí ló ń wá káàkiri. kí ni mi ò ní wá káàkiri ìgbà tá a bá sọ pé yá o ò ní dáyàn ló wàá máa fún yàn lẹ́skíùsì oṣù kan ó wá ní pé kí n má jáde. Eh, ṣé ni ẹ kò sí problem i'm ready to do it now mo ready láti ṣe báyìí ó let's do it kò sí problem let's eh, yes let's do it i'm ready to do it now abi let's do it kò sí wàhálà kò sí wàhálà òun náà ló máa fà kò sẹ́nibọ̀dì téèyàn kú lọ ń bá náà ìwọ ló fa gbogbo ìmúrewó bí mo ń rìn náà. ẹ kí ló ṣe ń láti ṣe bẹ́ẹ̀ ó yá let's do it let's do in fact ó ti kọ́kọ́ máa ń lálé mi lórí fóònù ànímí náà máa ń sọ̀rọ̀ sí mi ò mọ̀ wípé ó lè carry out threat by coming to my house ilé mi gọ́gọ́gọ́gọ́ ló wá ká mi mọ́ and ṣùgbọ́n ó mọ̀ gẹ́gẹ́ bí ọmọkùnrin a kàn ń try láti exchange pé bóyá ohun tó ṣe yìí ò dáa kò dáa kò dáa and in the course of it he gave up bó ṣe kú nìyẹn mi ò rí rẹ̀ rí nǹkan tó bá lè ṣe because definitely mo mọ̀ pé àwọn ọlọ́pàá ti máa wá mi kiri so ohun tó bá lè ṣe fún mi please tún máa jẹ́ kí ẹ̀mí èèyàn bọ́ sẹ́nu kí lè bá fà. it was intentional. má jẹ́ kí n tún yẹn owó dẹ́rù bá mi díẹ̀ o torí mi ì sẹ́ mọ ọkọ̀ tá a lè ṣe sí ọmọ nǹkan tèmi máa suggest hmm. mo pa náà companies tó pọ̀ káàkiri bóyá èyí tó wà níbi irú Port Harcourt yẹn kó o lọ farasin síbẹ̀ for the meantime tí ogun kan yìí fi máa dá ẹ̀ dáhùn àbí kí ló fẹ́ o. ok kí n lọ sí Port Harcourt kí n máa lọ manage ti company Port Harcourt ah god bless you god bless you in fact ìyẹn máa save mi ní a lot of stress mo dẹ̀ mọ̀ pé at least eh, tó bá máa fi ṣe dé àtẹ̀gùn àfẹ́sí gbogbo to wà lẹ̀ wò straight away jẹ́ kí n máa lọ palẹ̀ mọ́ ọ́fíìsì mi because i don't have the time. ṣé ìkẹyìn sẹ́mi náà wájú ni. thank you very much. Eh?